إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يسجد لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد الذين أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة السلام عليكم ورحمة الله وبركاته أتابعكم الله أقرأ عليكم إكيا الله قول أبي الله وما بعد ومحمد live ما لا عين رأت ولا هم سمع ولا خطر على قلب بشر النبي صلى الله عليه وسلم قل في الجنة إذن وما إذن وما الجنة أو انقطع وما الجنة سوى الإباء láwọn kan gbádùn máa la àìnú rọ̀mà nǹkan tó ju òwúrí láwọn kan gbádùn ojú kò rí rẹ̀ wọ́lá oṣù sẹ́nà àwọn nǹkan tó ti ò gbọ́ rí nínú àwọn àgbádùn ìfẹ́ láti jẹ́ èèyàn lè máa rí nǹkan gbà mí àmọ́ kó pọ̀ ní àgbàlù báyìí ìtẹ́bí kan báyìí nínú ìtẹ́bẹ̀ àwọn akọ fún òun kà ń gbọ́ òun lórí àlẹ́bí tó lọ bọ́ ọ̀rọ̀ àyẹ̀wò sọ́jà fún ìbáwọ̀ ti bẹ láti jẹ́ náà èyí kan gbọ́ bẹ́ẹ̀ wọ́n lé àlẹ́ ọ̀pọ̀ níbi bẹ́ṣà tó lọ bọ́ ọ̀rọ̀ àyẹ̀wò sọ́jà ó ní ìgbádùn àlùjẹ́ náà ọkọ̀ fún ọ̀rọ̀ orí kó kọjá kó lọ púpọ̀ nínú báyà lọ níbi adama kọjá nínú báyà yàrá ní òtù àwọn oníbẹ̀ ní lọ́wọ́ bá wá ní kí mọ́lápù kéré olówó ilé tó ń kọ́ síbẹ̀ ìlú wa wò ó ní sùhánà nígbà tí ìlú dé tí ó ròyìn bọ́ lọ kò tẹ́ ẹ̀mọ́ bó ti lè rí bó ti kò ń tó bó ti lè rú ìyàlìjẹ́ náà ìtọ́ka ní sùhánà á mímọ̀ ọlọ́run ó ní olúwa ilé yìí àwọn olọ́kọ́ ọlọ́run láwọn ọ̀nà mẹ́jẹ adáàmú kọ́ ẹ̀kọ́ tí ó sọ ìlú yẹn kò sí ẹnìkan tí wọ́n rú ìbánidẹ́ náà ti rí fún nínú ọmọ àdìdẹ́ náà ọmọ àdìgbẹ́ adáàmú àdúgbò wọ̀ àyíwọ̀ kò sí ẹnìkan tí wọ́n rú ìdúgbò tí rí rè ìdúgbò tí rí rè àdúgbò wọ̀. ọlọ́run wọn lẹ́yìn ìrírí kó padà kó lọ tó wò ìgbà tó dé bẹ́ẹ̀ ó rí pé ó ti yàtọ̀ níwọ̀n ti bà ìgbà tó dé bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì ó rí pé wọ́n fi àwọn nǹkan kan wọ́n fi rọ kí ká ìlé ọ̀rẹ́ tó bàrẹ̀ jẹ́ láwọn nǹkan tí ò rí pẹ̀lẹ́lẹ̀. èwo tún lé lẹ́yìn. ọlọ́wọ́ akọlẹ́ pé gbogbo ẹjọ́ àwọn àjẹ́ náà àwọn ẹgbẹ́ tí wọ́n ti mú ń lè wọ́ bí ẹ bá wà àjẹ́ náà àwọn ẹgbẹ́ tí wọ́n ti mú ń lè wọ́ onímúlọ́ fi kárẹ̀. ẹ̀kọ́ ti ń sọ yóò ní káńtẹ́ tí wọ́n ti mú àjẹ́ náà rẹ̀ òkú bàbá ìfowópamọ́ ẹbí ẹ̀ díẹ̀ bàbá rẹ̀ tó bá wọnú wọn díẹ̀ náà ní orí wọnú wọn àwọn tẹ́lẹ̀ ní oṣù àjẹ́ náà ó tún kọ́ ilé náà ó ní kí lọ wò ó ìlú náà tó wò ó ní wọ́n mọ́ àwọn ọlọ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ó láwọn adáwọn ẹni tí ò bá fi dáadáa ní wọn ní kó bẹ́ẹ̀ àà irú ní kò tẹ́lẹ̀ tó wọ̀n náà abẹ́nú bá ròyìn náà mú nìkan lókù òun yóò kú ọ̀yà yẹn tó bí àyè máa ti rírè ọlọ́run á tó kó padà lọ́wọ́ pàtó padà lọ́wọ́ olùkú yàtọ̀ tó ti bá wọ́n fi àwọn kankan wọ́n fi ká rẹ̀ òun ni àwọn tẹ́lẹ̀ yóò ti ní ọwọ́ yẹn irú ní kò tẹ́lẹ̀ tó ti wọ̀n abẹ́tọ́ bá sálẹ̀ ìmọ̀lókù. إلى إليه نيجا حديث البخاري كان النبي صلى الله عليه وسلم في صنع حديث كان كل شوية بات الناس في الشهوات وشوية بات الجنة بالمكان النبي صلى الله عليه وسلم كل شوية بات الناس في الشهوات وانت إذا كان دعوني قول لهم أن تجيب لبيني إيه؟ وفي رسلكات làmẹ́ni wọn sọ pé wọ́n ti gàgà náà fi ṣàwà pẹ̀lú àwọn nǹkan ẹ̀dẹ̀dẹ̀ ayé pẹ̀lú àdùn àṣàwà. àwọn sọ́dọ̀ yìí ti fi ìwọ́n lọ. وخطبت الجنة بالمكاره ẹ̀wà ní àdìjẹ́ náà níjọ́ ti dígbà gbá ohun àwọn nǹkan tẹ́ẹ̀mì tí mo tẹ́lẹ̀ lọ ń kọ̀ láti tẹ̀lé àwọn nǹkan tí ẹgbẹ́ ru ẹ̀gbẹ́ láti ṣe tẹ́bánikẹ́lì ṣe anẹ́là kótó ṣe irú àwọn tẹ́bẹ̀lẹ̀ yìí ti di ẹ̀wọ̀ àdìjẹ́ náà lọ. jẹ́mọ́ mùsùlùmí àwọn tẹ́ẹ̀mì àwọn fẹ́ kàmúra wa máa ní àgbá òkú olè ṣáà bàbá parí lẹ́yìn ọlọ́mọ ti alọ́mọ náà àfúntàlàyé àwọn àgbáàbò tó lè náà àwọn tó lè ṣokùnfà téèyàn lè fi rí àlùjẹ́ náà wọ̀ àti náà wọ̀. bí bàbá wà lùjẹ́ náà àwọn kan tí ẹ gbọ́dọ̀ lọ́wọ́ lẹ́yìn. ìgbẹ́ náà wọn kàn yìí tó já sí pé òun nìkan tó òun nìkan lásán ó ti fún yàn láti láti jẹ náà àmọ́ ó wá lè kọ́ iná ọlọ́run wá wo olúkọ̀ọ́lá wà lè jẹ́ náà yàn látara pé àwọn nǹkan yóò tún dá padà máa kà tí ò bá sàbójútó ẹ̀ tó bá sàbójútó àwọn nǹkan yóò tún dá padà máa kà lẹ́yìn olùmọ̀tò àti olùmọ̀tò náwó pépà ìjẹun náwó. nǹkan alákọ̀ọ́kọ́ kanú pàtàkì bẹ́ẹ̀ òní sí hàtúlẹ̀ àkídà wọ̀n àmì sí hàtúlẹ̀ àkídà wọ̀n àmì. méjì lápapọ̀ ní abẹ́yọ̀mọ́ ni sí hàtúlẹ̀ àkídà àdìọ́gàn náà pè ní àkídà nǹkan tí yẹn níta bọ́ lélẹ́rí tí ń ṣiṣẹ́ lórí ìgbàgbọ́ tí ń bẹ nínú báyà wa òun ní ti wá tàbí ti àwọn fẹ́kàn sí hapùlà àkídà kí àjọ́kàn yìí kó wá lálàáfíà gbogbo ẹni tí àjọ́kàn yìí bá lálàáfíà ẹni yẹn ti láǹfààní àjùwà ìjọ́nà ọmọ ọba alẹ́bí sọ́lọ́mọ́ ọ̀rọ̀ àìwọ̀ sẹ́lẹ̀ alẹ́bí من من قال من من يشهد أن لا إله إلا الله عليه المبرر جاهز بقول يا أبا نعم والله أبا وأن محمدا رسول الله قلت إلى النبي صلى الله عليه وسلم الجرم الذي يدخل ولا للجنة اللي يدخل فلا تقول الجنة هنا نصيحة العقيدة كان يوم أوا إذا هو كل كل الأرض nínú tó yẹ kọ́ nìyẹn máa ń sáré láyé bẹ́ẹ̀ bá ti gbà lọ́wọ́ òun ni kó máa sáré bò ní àjọ kan sílé lálàáfíà ẹwà wọn tí àdáwọn àbá wọn kà fún wọn jọ sí àádọ́ rẹ̀. ó ní pé awọ́dù máa yẹ ìgbà ara ní kọkànlá ẹni bá àkọ́kọ́ tó sọ̀rọ̀ àyàn lórí ẹni tó bá ti gbà lọ́wọ́ àkọ́kọ́ tó yẹ kọ́kọ́ fi تسحيره إيمانه وقفت إيمانه وقفتنا أولا صحة العقيدة عقيدة الأخياء والعمل ìtẹ́ta ìnáà kó lábàá fi àwọn. بجد يا yẹ اليوم àwọn méjèèjì tó kó sínú òun ni ṣahádàtù an la ilaha illallah wa anna muhammadan rasulullah ẹni tí ẹ bá ní ṣahádà ṣahádàtù an la ilaha illallah tó bá ń bẹ lára àyàn láhú sí hàbùlà àfíìdà àfíìdà àti lálàáfíà wa anna muhammadan rasulullah gbogbo ẹgbẹ́ jẹ́ ìdí àgbẹ̀bí sọ́kọ̀lọ́ àríwá sẹ́lá òṣìṣẹ́ ọlọ́run bá ní àá iṣẹ́ rẹ̀ wọ́n kí ni kúrò lálàáfíà. ẹ wá wọn pẹ̀lú wa yìí àwọn pẹ̀lú wa yìí dọ̀tí gan. èèyàn díẹ̀ ẹ̀ làkìdá ẹ̀ lálàáfíà ọlọ́run ẹ̀ ń sáwọn ọmọ èèyàn ní. ọ̀lẹ́ ọlọ́run ẹ̀ ń sáwọn ọmọ èèyàn bí ogún ọdún sẹ́yìn.

òní náà àwọn èèyàn ti ń bá àkídà àwọn èèyàn ti náà ó ní ìjọba dáhùn yẹn tó ń gbélé rí ẹni ẹni ẹgbẹ́ ìpínlẹ̀ àlẹ́sì ibi kòrónà iná ni ó ó ní ẹbá kíkún hàn bá lọ́ọ̀ bẹ̀rẹ̀ báyìí ẹ̀sìn láti bá kọ́ra ẹ̀ máa ń sí lọ ẹ̀ máa ń sí lọ tẹ́ ẹ̀ sí lọ tẹ́ ẹ̀ sí lọ tẹ́ ẹ̀ sí lọ ẹ padà sí ìkan ìkan ẹwà rírun bẹ́ẹ̀ ẹ bá àti rírun ní ẹmú ẹkọ́ mi ẹmú kò náà lọ ẹ àfídà bàjẹ́ gbogbo nígbà àfídà yẹnu èyí bẹ̀rẹ̀ bọ náà nù irun fún irun nínú kùrán àbẹ́rẹ́ bọ́ọ̀ ráyé irú bọ́ọ̀ náà wọ́n ti rí irú wọ́n ti rí

bẹ́ẹ̀ ò bá ń dájú ọjọ́ tó lọ́la bí i àdíkò ló bá ń bá ẹ̀mí èrò nígbà bọ́lọ̀ tó dé fún yóò ní ọlọ́kan ló tàbí ó dé fún ìyá ń palé àwọn ìlú tí ó máa wá orogún ẹni kejì ọmọ ọba fún àtọwọ́ kàkàrà wọlé amẹ ìfẹ́ sáàmàtì náà kálíkúlá làáfíà báwo ni ó jẹ́ owó òṣèlú làáfíà òun ni kí iṣẹ́ sábà ń ṣe ìgbàgbọ́ pẹ̀lú iṣẹ́ ọ̀fíun ọ̀gbáwẹ̀ ọ̀sẹ̀ dáadáa láyé ní àmáǹtì kí ẹ̀ ló ṣe eré sí ìlànà tàbí ọ̀hún sallallahu alaihi wasallam iṣẹ́ tí ẹ bá ṣe tó bá ṣe déédéé ìlànà tàbí òun ti jẹ́ tó lọ́la àti àtọ́lọ̀ ló gbà. Àlejò ìmọ̀ ni Amẹ́lá Amẹ́lá lẹ́yìn tàn àlejò ìhámòrò náà lọ́wọ́ ọ̀dùn. Àlejò ìyẹn bá bẹ̀rẹ̀ iṣẹ́ kan nínú yín kò sáré tó wá bẹ̀. Àwọn òṣèlú zẹ́wọ̀n àti ìwé àlóṣe àlejò ọ̀rọ̀ nígbà lọ́wọ́ ẹ̀ wọ́n dáa láyà ní ọlọ́mọ ìyá ń tàbí ìdànù tẹ́ ẹgbẹ́ ń tàbí ìdànù tẹ́ ẹgbẹ́ òfin bíbíà iṣẹ́ bíbíà òun àti wọ́n àpàyàn ní òní àpàyàn ní òní òní ní rọ́jà twenty seven àtẹ̀síwọ́n lọ́wọ́ ọba ọba ti sàwọn àdúgbò àyè láwùjọ ìbá àgbọ̀n kankan máa àbẹ́yìn gbọ́ àdúgbò lọ́wọ́ ọba ọlọ́run bá àkóso náà nù àtẹ̀sí ìgbàgbé pé ní àwọn àti kàmẹ́rà máa ń tẹ̀lé tẹ̀lé tẹ́kù ọlọ́run máa yá ọ̀rẹ́ náà bàtàwọn ìmọ̀ bá tó bá kó bá wa lọ́sílà ìyáde fún ọ̀rá láwọn èèyàn kẹfẹ́ bàrà wá kúrò tẹ̀ náà ni irú ọjọ́ tẹ́kù ní báyìí lọ́jà àwọn èèyàn máa ń ṣiṣẹ́ tí ò ní lálàáfíà tọ́lọ̀ nígbà dídà wọ́n yan náà wọn kan tó àgbè yá sí ọlọ́wọ́n ti nígbà lọ́wọ́ wọn kí ló fà á nítorí kò sí ìdílé làmọ́ta nínú Muhammad ọlọ́wọ́n gbogbo sẹ́ni ẹ̀ bá ti láyé tí o bá ṣe déédé ìlànà tàbí Muhammad sallallahu alaihi wasallam iṣẹ́ wọn ò lè gbéyàn jáde jẹ́nà iṣẹ́ wọn ò lè sọ̀rọ̀ máa jẹ́nà láéláé òun làwọn àwọn olùdámẹ́rin lọ́sọ̀ pé ara ń tá fi gbà pé agbà nẹ́bì ló ti tẹ́ ara ń tá rí lára rẹ táàmù ní á ah, ẹni ìgbà nẹ́bì ló ti tẹ́ pé wà láì nílò bá tó gbọ́ ẹ̀yìn inú ẹni yẹn tó agbà ló ti tẹ́ kò ní sí nǹkan súnmọ́ mọ́ àyàfi táàmù ìgbàgbé kalẹ̀ nìkan ló kù lónìí tẹ̀lé bíà èso wá sí lọ́sọ̀ fáwọn èèyàn èyíṣiríṣi táwọn tó fíjẹ wọn fi máa ń burú sí àwọn tó tẹ́lẹ̀ ìráyè ní ijó ijó àgbákò ijó wọn ní agbákan yóò wọ́n máa fi láyé ha láyé ha bí wọ́n fi máa jàbọ̀ kú tó mọ̀ ọ̀dọ̀ àwọn láyà tí wọ́n máa lágùn wọ́n sì rán àtàpá àwọn iṣẹ́ dáadáa táwọn wà lórí ẹ̀ kí ní iṣẹ́ bẹ́ẹ̀ iṣẹ́ burúkú ni iṣẹ́ tọ́lọ̀ nígbà ni ó wá mọ̀ lọ́ba tó wá mọ̀ ọjà burata nínú ìjà mẹ́rin ó fẹ́ mọ́ títí mọ́tà tó jẹ́ ti láyé lónìí tó ń kí wọn náà tó bá àlẹ́lá ọ̀lẹ́ lápapọ̀ bẹ́ẹ̀ irú tẹ́lẹ̀ yẹn kọ́ kò lálàáfíà kò lè gbé ìwà ìjẹ́ náà iṣẹ́ wo lè gbé ìwà ìjẹ́ náà. àbáwá ìlú bá àtúnwáṣọ́ ọlọ́ọ̀tàn ìgbà tó ń sálàyé ọ̀rọ̀ àwọn gẹ̀gẹ̀rí iṣẹ́ tí wọ́n ṣe bí ó ti padà já sáré kìyàmà gẹ̀gẹ̀rí ní ra ẹran léyà fáwọn mùsùlùmí gẹ̀gẹ̀rí tó kọ́lé fúyà rẹ̀ àti bàbá rẹ̀ gbogbo àwọn eléyìí jẹ́ dáadáa nù gẹ̀gẹ̀rí ní pọ́jọ́ àwọn ọmọ orúkà gbogbo àwọn eléyìí jẹ́ dáadáa nì ara ń láwọn tó wá sí ni ọmọ ní gbogbo tẹ́ tó ṣe yìí فبذلك القيامة وجعلناه هباء منثورا ó fi hàn báyìí fún akúndé ìwọ ẹlọ́pùn bá da ìlú ọlájẹ ilé ọtí ẹ̀ wọ́n lè máa ta ìlú tó kúnná ẹ̀ ní ìlú tó mú bẹ́ẹ̀. àmọ́ abìlẹ̀ báyìí fún wàkàdáàlì àmàl àlùmọ̀tàlà bọ́lá wọn ṣe ṣe gèbèrè yìí tẹ́fẹ́ gbogbo tẹ́tẹ́ tó ṣe tẹ́ẹ̀rẹ́ láti jẹ́ náà wọ̀ látara rẹ̀ tọ́lọ̀ wọn kú dánù tó bá ti jáde kìámà gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́nà wọn ó ti tẹ mùsùlùmí tó bá yẹ pé iṣẹ́ mùsùlùmí ṣe yẹ iṣẹ́ bídíà tí mùsùlùmí bá ṣe kìí ṣe gbogbo kìí ṣe gbogbo tẹ́tọ́ outro òní iṣẹ́ tó bá ṣe nù ṣẹ́ rẹ̀ èyí tó bá jẹ́ bídíà náà wọn ṣẹ́ rẹ̀ wọ́n wọn ti ṣe nù sẹ́gbẹ́gbẹ́ yẹn tẹ́lẹ̀ ti rí àwọn ọ̀sẹ̀ ìfàkó máa fún ìgbà tábọ̀ wá fún méjì ìgbè yẹn ti sílẹ̀ wọ́n fẹ́ wọ́n lè wọ́n wọ́n má kò lè lọ́wọ́ wọ́n wọ́n ọkọ̀ ọkọ̀ àfi pépà ni wọ́n ń sà pépà ni wọ́n ń sà wọ́n ti lè sàkó bá ti sàkó sánú ẹ̀dùgbọ́ ọ̀dálẹ̀ ọwọ́ àtàlùbà tó bí akọ̀yà láyé wọ́n lè lọ́wọ́ àwọn sàwó ẹ̀kọ́ gbòòrò yẹn lónìí gbogbo ẹni tí títí àbá bẹnu tẹ́ rẹ̀ tó ṣe ọlọ́wọ́ gbòòrò dànù kò lálẹ́ sọ pé ọwọ́ àrọ́ sí ọwọ́ àwọn ọdún ọlọ́wọ́ ti ìlú láyà ní òfẹ́ ní ìgbà yìí lọ́wọ́ rẹ̀ ìran ìran lẹ́yìn. kálukú náà fi rọrẹ́ wo iṣẹ́ tí wọ́n ọ̀tọ̀ jẹ́ ọgbà lálẹ́ kí ẹ wọ́n tuntun sí ìkọ́mọlọpọ̀ wọn tó ramani láàárọ̀ tí ó sì fi ọgbọ́n àpọ̀ ọ̀hún ní bàbá ti sálárì fún ẹgbẹ́ náà láti ọ̀ tá a bá fẹ́ kíṣẹ́ wọ́n lálàáfíà ẹ̀yà lè jẹ́ wa kápẹ́lọ́tà lẹ́wọ̀n Muhammad sallallahu alaihi wa sallam. lásìkò àtẹ́lẹ̀ àwọn èèyàn ti ti tẹ́ tánilá iṣẹ́ ti tẹ́ lélẹ́ rẹ̀ ṣe ikú lálàáfíà anẹ́bí ti dànù anẹ́bí ti dànù látàyé bẹ́ẹ̀ni ẹ bá kú bẹ́ẹ̀ ni wọ́n ti dànù láti jà mọ́nu. àwọn sọ̀hábà ní mọ́sálásí ẹnì kan bá dúró ta òun sáà wọlé ó dúró gangan lóòrùn anẹ́bì ìtàlẹ̀ yìí tó dúró ni wọ́n ní àbúrúsọ ìlú náà dúró kí ni ń ṣe wọ́n láwọn ti bí ó lẹ́rìn ẹ̀nà wíyà tó ní tó sọ fún ẹni kó wọ́n gbáwẹ̀ ọ̀hìnmẹ̀ tẹ́fẹ́ tẹ́fà kéde iṣẹ́ ara rẹ̀ ìtọ́lọ̀ ló lè tẹ̀lé iná wà fà tọ́ọ̀tù oní ẹgbọ́ ìtẹ́lẹ̀ẹ́sì ọwọ́ náà ń gbáwẹ̀ àbá ẹ̀gbọ́n ń gbá yìí kan tí wọ́n fi kún ni pé eré ìgbó lòun ó dúró sí èsì dínú yóò wá lórí ìgbó náà kò ní tó pò yí abẹ́ ọ̀rùn ní ó dúó sí èdè nínú alẹ́bìnrin àmúrú ọya ẹ̀pá látẹ̀lẹ́ ti bá sọ fún àníyẹ́ gbé ẹni kọ́ lọ jọkọ́ wà ní ẹ̀sẹ́ọ̀sì ẹni kọ́ pọ́ sí kò gí nǹkan mẹ́ta ní ṣe àbí ní kí ló ń ṣe ó fi gbóhùn ó wà ní òun kágbáwẹ̀ mọ̀ṣúrùn ẹ̀yẹ́ lè wò tó fẹ́ náà ah, mo fẹ́ gbáwẹ̀ lónìí bóyá mo fẹ́ tọrọ lọ́dọ̀ ọmọ ọba náà ní ìgbàwẹ̀ fọ́nà òní mẹ́jọ mẹ́rin lórí mẹ́jọ tọ̀ sí ah, mo fẹ́ tọrọ lọ́dọ̀ ọmọ àti ìgbàwẹ̀ ọlọ́rú bẹ́ẹ̀ anábìrin ẹni kó jòkó kókó gbòdì àkókò lóòrùn àmọ́ bá àwọn ẹ̀ lọ. mélòó wọn bá lọ wọlé sí. كذلك الأعمال المتبعة gbogbo tẹ́sí ẹ̀ bá ṣe èyí tó bá jẹ́ bíbí àwọn sẹ́yìn bánàbí ti yọ èyí tó jẹ́ bíbí àwọn sẹ́yìn àbúsọ èyí láyé èyí wọ̀n lọ èyí wọ̀n lọ bí wọ́n ti sọ bí wọ́n ti yọ lẹ́nu gbàgbàrí kẹyàmà nínú àpọ̀ ọmọ ìfẹ́ lómi nù ọwọ́ akẹ́kẹ́ kọfà pẹ̀lú àbá látàgbò méjì òru bọ́ọ̀ tètè ní ojúmọ́ nù ó wá sí fá ọwọ́ àbá bí tètè ní ojúmọ́ nù ẹbí ló wà balẹ̀ tó ń ti lọ bí ẹ bá ti ṣe bẹ́ẹ̀ irú iṣẹ́ ò lè gbé wà ní jẹ́nà nínú tó lè ṣe fi hàn wà ní jẹ́nà olóbi ní hàtú àmàlì ṣe hàtú àmàlì iṣẹ́ sábà ń ṣe kàṣíkúlá làáfíà ìlànà nẹ́bí lè máa fi ṣiṣẹ́ àwọn èèyàn ṣe ìbádà náà àwẹ́ bàbá wọn tó kún àwọn ọmọ bá ń sọ àmìlà tó ń náà tó bá àdìhàdáka àdìgbò mọ́ọ̀ṣíà ọmọ ọ̀sọ̀ fún àmì Muhammadu ọlọ́run alìkìyàmù báyìí olúwa ní ojú mi yẹ òun mẹ́rin ní ọ̀ṣà tó bá ti gbá alìkìyàmù àwọn ojú kan bẹ ẹ́ẹ̀rí dàbúdàbò mú tí ó ju báyìí ọmọ bá lo iwájú fún ìyà tí ó jẹ alìkìyàmù kí ló bá nítorí pé bí bí mú yàn ìyá bá múyàn nínú yóò dùn nínú bá ń bàjẹ́ ìbò láti wọn náà ó jẹ́ akéjì láwọn tí ó ti sà tí ó ti aláti tí ó ti sà wọ́n àwọn ọmọ ìyá àgbẹ̀ sí ẹ̀rí rẹ̀ gánà gan náà pé nǹkan tí ó kàdá kẹ́rì ojú láti máa ń mọ̀ pé nǹkan ẹni yìí á kò sàmánà kan lórí alẹ́ láwọn ojú kan náà nínú wàhálà ni wọ́n wà kí ló dé àmìlàtún náà sílá ìgbó tí kí wọ́n wà ní wàhálà láti kìyàmù ọlọ́run jú wa pé kéèké tàí síṣẹ́ kéèké àwọn òṣìṣẹ́ láyé wọ́n ṣiṣẹ́ àmọ́ iṣẹ́ wọn ẹ́ kò sínú sí àbú àlàámẹ́lì kò sínú àwọn ọmọdé lọ́wọ́ àbíyà rẹ̀ lọ́wọ́ sọ pé ìyá

òun gan máa ń jẹ́ káwẹ̀ gbóyàn àmìlà gọ́ọ̀lù náà ti bà olúwa ní kò sí bẹ́ẹ̀ náà kọ́ tẹ̀síláàní àwọn ìhàmìyà yóò wọ́n náà ẹwọ̀n ẹni dàmọ́ra wọn lórí ìbáàdà àwọn yóò máa tẹ̀síkiri wọ́n ti máa gbára wọn láyà àmìlà tó náà sílá àwọn yóò wá sí àìsùn mọ̀lúlí àjẹ́bí sallallahu alaihi wa sallam látàkọ mẹ́wàá àti gbé fún àtàbà bọ́lẹ̀ tẹ́nu gbogbo wílẹ̀ àmìlà tó náà ẹwà àti inú òjú nítorí pé ẹ̀kọ́ kò sínú àwọn sí iṣẹ́ kọ́ àtọ̀wé máa ń kírun kán lọ́wọ́ ṣe máa yan nọ́bílà kọ́ mọ́ bá ẹ̀kọ́ jẹ́ kí àwẹ̀ kọ́ gbà tí ó lálàáfíà nọ́bílà kọ́ yẹn tí ó lálàáfíà ìjọsìn tó ṣe dípò lálàáfíà ọlọ́pàá wọn ká lọ ó lè wà ojú ó mọ̀ ìyàwó mẹ́tìlẹ̀ náà tó bá dúdú àlè àwọn ojú kan bẹ náà nígbà òṣùpẹ̀ máa ń gbádùn náà òṣùpẹ̀ ẹ̀sùpá ẹ̀rí sábà bá ọkọ̀ ẹni ń dáyìí ojú wọn tí wọ́n máa fi ìpínlẹ̀ máa ń gbádùn bá rẹ̀ bá yá ojú wọn ti mà wọ́n ojú ya ọmọ ilé náà ìmẹ̀ kí ló máa sọ gbogbo tẹ́tọ̀ ń ṣe láyé tẹ́tọ̀ náà yọ lókè àti títẹ́ ọba ńlá àfíà ó gbọ́dọ̀ jẹ́ iṣẹ́ tọ́lọ́ tó kéde yìí

jẹ́bọ́ wọn bá ti fọ́lá jọ pé wà á kìlì sọ̀lẹ́ ẹmọ́ tírun ẹmọ́ gbàwẹ̀ sẹ́bà tó ká máa tírun yìí àlejò àlejò lu kàmọ́rọ̀ ẹ̀yìnkùnmù ní sọ̀lì ẹni tó lẹ́kọ́ lọ́wọ́ bá gba ẹ̀rọ lọ́wọ́ òun kúrẹ́ kí òun lára àfíà àbí kó kí bá tẹ̀lé títí bàbá wọn máa pa aláìpé ká máa ti síkì láàárọ̀ ká sì máa ti síkì ní ìrọ̀lẹ́ kí ló dé tá a gbọ̀ tá a ká kọ́ọ̀tì ànẹ́bì níbi àwẹ̀ bàtà ọ̀sán kan alátẹnu pa ágùn kágbá rẹ̀ kí ló dá kọ́ọ̀tì ànẹ́bì níbi àwẹ̀ ọmọ kan aláti háì nínú ọ̀rọ̀ hàn kẹrin kí ló dá kọ́ọ̀tì ànẹ́bì níbi háì àwọn ọmọ ẹni ọ̀hún kí ló dá kọ́ọ̀tì ànẹ́bì níbi ọ̀hún ó wá ti sí kìí ẹbá yẹ kó lẹ́yà ìtù صباح اقتداء للشيخ أحمد الجاري آه إن لله وإنا إليه راجعون في ما كنت باين في شيء ودين والجنة irú dígí báyìí kò lè gbé ìwà ìdẹ́nà tó gbé kò sínú sí àtún àbí àmì. Màtọ́mọ̀ bá láti tó ní ká kírun àdébíwá kírun wáyé wá kí àdébíwá tẹ́rí sọ́ọ̀dù kàmọ́rọ̀ ẹ̀yìn tó múlẹ̀ òsọ̀lù.

bọ́lọ́ wá ń dá ṣe náà ṣàtọ́rù àmìwọ̀ pípa máa ń ṣe síkìrì pẹ̀lú pẹ́pẹ́tù àti bẹ̀rù ẹ̀wù ẹ̀wù bọ́lọ̀ ti pàdé jáde rántí ẹ̀mí ọmọ ó ti ní káwọn síkìrì láàárọ̀ àti ìrọ̀lẹ́ àbí tọ́wọ́ láti síkìrì náà máa dá nǹkan rẹ̀ ṣe ni ṣùgbọ́n náà ló pa á látẹ̀ tó ní ká máa sí nìyí ká máa kírun ó sì ní irun nì ká máa kí ní apapọ̀ apa tu su sirri nak buat nabi ma dace ya ne ba za ba nabi lafi kuma dace ya ne ila hannu ma dace ba a wani ma dace wa ne to wọn ti sirri wọn náà lánàá wọn ṣe ìwọ́n wa ada. ọmọ wa kita pẹ̀lú pẹpẹ fúru àti pẹ̀lú àìsí ìdánù rẹ̀ àìsí ìdánù rẹ̀ tó nǹkan tí wọ́n náà rí àwọn ìwà alùbàrí bá wọ́n mọ̀ kàn fún àwọn kan bẹ́rẹ̀ láti mọ̀ níbi wọ́n a gbé látòdí àfáàdá wọ́n a gbé bàndìrí wọ́n a kàbí ìgbò lọ́rin náà wọ́n a níyàn sá ó pè wá ọjà gbogbo olóòkù gàmbàrí ẹwọ olóòkù mẹ́rin àmì

ju àwọn olẹ́pẹ̀ ní kálíwá kò sí ìdánpẹ̀ ní kálíwá mẹ́sìn wà yóò ẹ̀sìn burúkú ní sí òní gbẹ́ládà rẹ̀ ẹ wò dààmú sí ní fún àrùn kéèyàn kéèyàn dáwà nínú ilé ẹgbẹ́ máa ń súnmọ́ súnyàn kéèyàn bá dáwà gbogbo ní máa ń ṣe iná súnyàn kéèyàn máa ń kàwé náà ní agbó akọ́rẹ́jú rẹ̀ máa ń kàwé náà ní wákàtí á ah, èrè látẹ̀kàn ìlú lọ́kà lé ní lọ́lọ́ yóò wá sú wọ́n ni wọ́n dájú òkúnnú lé complete forty days kí ló fẹ́ ní ìjọba ó fẹ́ di wòlíì ọlọ́run ti gé lọ́nà kalẹ̀ tí ó fi di wòlíì wọ́n ni áádà ah, lí wàlíyà bẹ́ẹ̀ ọ̀rẹ́ di wòlíì ọlọ́run ti gé lọ́nà kalẹ̀ tí ó di wòlíì àwọn ọ̀rẹ́ di wòlíì ọwọ́ àwọn ọkùnrin kànga ọjọ́ méje nínú kànga orí oníwò yìí ó kó mẹ́ta olùkọ́ ní ayáṣẹ́ ọbákọ́ lùfìsí ó ti di ọdún méje lọ́nà lùfìsí láìláì tẹ́lẹ̀ irú àwọn ọba ìlànà ìròyìn àwọn èèyàn kẹ́ni ọlọ́ọ̀ni ẹni táà ń sọ yìí wọ́n tó bàtẹ́ni ẹ kú tó ti pọ́ ti yé tọ́fẹ́ ṣe tọ́fẹ́ yí òkú ẹ̀yẹ òkú rẹ̀ padà ní kọ́sí yìí ẹ̀yẹ òkú wòlí nínú rẹ́dúró wọ́n wọ́n ń sọ àwọn tẹ́ tó fi kọ́lífà tó fi jẹ́ ìjọba wọn sọ tí ẹjọ́ ti ń ka tẹ̀wọ̀n sí wọ́n ẹgbẹ́ máa ń jiyàn lọ sàárè máa fi àjẹyàn pé àtẹ́sí yìnyín àlọ́ báyìí mo tán kàdí ọlọ́run láwọn tí wọ́n kà ní pé àwọn àbáyìí wọ́n ń lo ojú ọdún méje ọjọ́ méje nù kàńtà wọ́n sì lo ojú ọdún méje nínú kìí wòlé ọlọ́run ìrún ọ̀rọ̀ ẹ̀yà ń náà ọlọ́run ilé ọ̀rẹ́ ti wòlí èyí ò tí ilé ti wòlí àti kó jẹ́ ilé ni ọlọ́run bá ti lọ́rùn ẹ̀yà fún ní ọkọ̀ mójútó kí làwọn ọmọ ọrụ jẹ́ ọrụ ọrụ ọrụ ọrụ ọlọ́run èyàn lé bí wòlí bí eléyìn ni o ìyàlẹ̀ yóò bá ń bẹ́ èyàn lé wà nìjẹ́nà láìláà bí eléyìn ni pé kò sí ọsí àpùdà kò kí ọ̀ràn èèyàn fún ìjọjọ́ méjì ní jẹ̀mà à ní òkí o má jẹ́ kí lókè dáná ó lè sà ọ̀la kò yàgbẹ́ àmì ẹ̀jẹ̀ máa ti lásà ìlànà ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ pẹ́sẹ̀ wáyé bàbá èyí lójú ọdún méje nínú gbó kí ní jẹ ẹláwọ̀ ẹ̀rẹ́ máa ń mọ ló ó di mẹ́rin àbùkù ọlọ́wọ́n tààrà náà wọ́n jẹ̀mọ́ mi bí wọ́n ti wá ìjẹ́ náà ọ ní ìdíjẹ́ tó lè púpọ̀ àwọn ìdíjẹ́ wà ìjẹ́ náà máa ń ara wọn iṣẹ́ tí wọ́n bìlà jẹ́ náà wọ́n ti kà ayé àmọ́ báwọn tẹ́ẹ̀ rọ̀ fún kọ́ bó ṣe sínkù tó òun ní lọ́kà ó ti bá ti lè jẹ́nà bẹ̀rẹ̀ sílẹ̀kàrí àwọn nǹkan tẹ́ ní ohun tí ó wù ẹ̀mí lèyẹ wà jẹ́nà ẹlẹ́pọ̀ ọlọ́run ẹjámù ìtò lágbàájú nínú méjì ẹmọ́ fi kọ́pílíà àti súnà má jọra wọn táyà fi sílẹ̀ lẹ́yìn kọ́rọ̀ ẹgbẹ́ àlìjẹ́mẹ̀ àwọn tẹ́tẹ́ yóò ṣe tí ó ti wà àlìjẹ́mẹ̀ àwọn tẹ́tọ́ rọrùn fún yẹn láti ṣe tó ṣe dédé àdámọ́ta dọ́mẹ̀yàn àmọ́ ẹ̀mí gangan ó ní ẹ̀mí la ó wá tẹ́ẹ̀mí lọ́rùn kó tẹ̀ yí tí ó ní ara la nítorí pé èyí tí ó ní ara láwọn ni òun gangan òun lẹ̀ ní kọ́ òun gẹ́gẹ́ ló òun ní ṣàwà òun nìkan tó ń wù ẹ̀mí wà ó ti bá ti lè jẹ́ńdá bìnnìmọ́lá ẹ́ àwọn ó ti bá ti náà bí ṣàwà èyí tó wá ní ra gẹ́gẹ́ tó ní ara lá tó má ti gẹ́gẹ́ sí ẹ̀mọ́ bẹ́ẹ̀ ní àwọn eléyìí òun gẹ́gẹ́ ló wà wù ẹ̀mí láti jẹ́ ẹnìkan jò ní ìjọ fẹ́ẹ̀ tó wọ̀ nínú ìbá à ń sọ̀rọ̀ alánàbí sallallahu alaihi wasallam kò pàtẹ́lú bá gbogbo àdúrà nẹ́bí sallallahu alaihi wasallam kò ju ọ́rẹ́ jù lọ ẹni kẹ́kọ̀ọ́ pẹ̀lú náà yìí tí ó wọ́n ti wọlé yìí kéwò kí ló dé tí mo ṣe wọ́n rẹ̀ à ìtàwọn yóò ṣe lórí gẹ́rẹ́ ọlọ́run wọ́n pàtẹ́ sọ́rọ̀ gẹ́rẹ́ ọlọ́run ẹwà lọ́pọ̀ ẹ̀ ẹjá pọ̀ bí àtúnṣe kan sí àtúnṣe ọlọ́run ká ti sí kí láàárọ̀ ká fi rọ̀lẹ́ anẹ́bí wá gbé àwọn síkì wá sáàmù sí láàárọ̀ one anẹ́bí ò ní dandan dandan gbogbo àwọn àtàrò àwọn sáàmù ní sáàmù gbogbo ẹ̀ ẹ̀kọ́ lé ní. ẹlẹ́ẹ̀kejì anẹ́bí sọ̀rọ̀ máa wọ àdéhùn sẹ́lẹ̀ kò ní dandan dandan tó ọba mẹ́sì àtàrò yìí ó kọ́ sẹ́kìrì kọ́ láwùwàlá tó ọba wá láwùwàlá náà kò ní dẹ́dẹ́dẹ́dẹ́ báwọn ọ̀la bá jẹ́ amọ́sọ nínú yìí kọ́lọ́ tó bẹ̀ kọ́lọ́ tó bẹ̀ sànẹ́bì ẹ bá wo ti àwọn tìjà níyà àkàrò wọn kábẹ̀tì sọ wíwí rẹ̀ náà bó ti lé lòní ẹlòmí kan ṣe kòmọ́ láti pàtíkà ọ̀ ṣùgbọ́n ní kan ṣe ní kòmọ́ ká ọ̀ ẹ̀ẹ́n bá ní àárín àárín ní máa bá ní àárín torípò lè kò gèdè lábáwá létí àwọn ẹni tí wọ́n dẹ́ndẹ́ ní kọ́ sàlùwàlá ẹni o tọ́wọ́ tó sọ́rọ̀ látàdọ́rà ìbára já lọ sọ́rọ̀ bá ń pè ọdún wá tó bẹ̀rẹ̀ tẹ́bí ìrùn tàbáwọn abájá gbogbo tí yìí kí wọn tán láàrin ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú márùn tí ẹni ní kí ìtàwọn gbé kalẹ̀ òní èyí ló ti láàrin ìṣẹ́jú ẹ̀dógún wọ́n kúrò lè kọ́ ìṣẹ́jú mẹ́rin àbábá máa já lọ́kùnrin tẹwàá ní kìí àmì sọ̀rọ̀lá ọ̀sánná bọ́ọ̀ bá wá rí pé kò níbi kọ́ ọ̀sán padà títí jà ní àbílọ́dẹ tọ́ yìí èwo ló lè tìjàníyà a ti àwọn ẹ̀mí tà lẹ́nu àmọ́ náà àwọn ìdí ẹ wọ ara ní súnà náà bó ti rọrùn tó ń tó ń ṣe tún fi wọ́n mọ̀ tí wọ́n ń ṣe kiri àwọn dáadáa àbọ̀tí ni òun ìjà o tó bá já ọ̀sán padà o gẹ́gbà kò ní àdéhùn

àdéhùn ọwọ́ àpapọ̀lọ́ bá ìsìnkú àwọn bá sí wọ́n lọ́wọ́ ní káyọ̀ kan ó ṣe ní nígbà bọ́ kàbùrá ní 6000 kí lọ́sọ fún ọ̀hún ní ìdàrẹ́ ìdèrè ọ̀nà àkáyì wọ́n ní kọ́wọ́ kàbùrá ní ọ̀nà àpá rẹ̀ nù tí ó ní àdéhùn méjì àníjọ bá ti lẹ́jọ́ ọjọ́ ọlọ́jọ́ ìjọ wá sí kẹlẹ̀ báwo ọlọ́run ó fún ní ipò ládá ọgọ́rùn-ún yóò pa ìjọ ọgọ́rùn-ún rẹ yóò wá fún ládá dédé ẹni tó tó tó ń jọmọ ní Ibrahim àwọn ọmọdọ́mọ rẹ mẹ́rin kó ló pẹ́rú wọ́n ti láti fi àmà ipò tí ó rí kò sẹ́ni tí ó rí ipò ní afẹ́ pátí ìtọ́jọ́ ọgọ́rùn-ún ìyàwó nìkan ló kù tó ti bẹ́ẹ̀ náà ọjọ́ láàárọ̀ yìí ìgbàgbọ́ ti wọ́n tún ti yà nílẹ̀ àkókò ní بالمكاره iṣẹ́ tí ẹ máa ń sílé ẹni wá ìjẹ náà àwọn ẹgbẹ́lẹ̀ pọ̀ ní wọ́n náà wà bá ń tẹ́ tó bí tó ń kọ́ bẹ́ẹ̀ di wòlí tó wà náà ti gbá ẹ̀rẹ̀ rí ìsáà tí ó wù bẹ́ẹ̀ di wòlí ọbẹ̀ di wòlí láti tún wọ́n bẹ́ẹ̀ lè mọ́ ọ̀pọ̀ bí àbá ọ̀sẹ̀kì ní àbá tó kọ́ bẹ́ẹ̀ di wòlí kọ́lẹ̀ lóní ìjọba di wòlí bí omi òwúyọ́ àbá yóò lọ yọ ọmú tó táwọn tàbí ipò tàbí bẹ́ mọ́lọ́rẹ́ fi wòlí ọwọ́ ti la ilaha illallah wọ́n lọ́wọ́ ti la ilaha illallah one million ìwúkú lọ́pàá máa wí ìwúkú lọ́pàá máa wí tí wọ́n lọ́pàá sọ́ọ́dí àwọn ìsàtọ̀ ìsẹ́tọ̀ òun wí láìsọ́pẹ́ láìláìlá àwọn wà láì tí wọ́n ẹgbọ́ orí nìkọ́ọ̀lù tọ́rọ̀ ń pè mọ́ ọmọ tuntun ni wọ́n bá kọ́ bẹ̀rẹ̀ lé máa ń ṣe ọ̀pá tó wá pa kí ní sọ pàápàá pàápàá láìláìlá ten thousand dollars day àwọn million one hundred day ọlọ́pọ̀ bẹ̀rẹ̀ ọwá sí láìláìlá láìláìlá ọwá sí ọdún wákàtí kan ọwá wo yẹnjẹ tó ti mú ọ̀sẹ̀ mẹ́wàá ten thousand ten thousand hundred mélòó ọ̀sẹ̀ ẹ́ ọ̀sẹ̀ máa ń sọ̀rọ̀ àkàtúwèsì nídìí lọ one million àpàlọ́jẹ́ wá yára ní wọ́n ti yára ní ọ̀tẹ̀ bí á nìní ọ̀tẹ̀ kẹrẹ ní ṣẹbẹ́ nọ́mbà mi wí àbọ̀ mẹ́ta pọ̀ tó bọ́kọ̀ láyá sábà ìkọ́lẹ̀ láà láà láà láà láà láà náà wí nínú lọ sọ́ọ̀lì rẹ̀ dáadáa ibẹ̀ ti tún bí ẹgbàgbé ni wọn láì tọ́pàdà lọ nínú Thank you.

ẹ̀sùn bá rẹ̀ ń fẹ́ fún ọ̀dúgbẹ́ tí ìkú sí ẹ̀wọ̀n àwọn kan ti ń bẹ tọ́pẹ̀ lọ́nà kí ìwọ̀n ti kí ìkú máa bá dọ̀gbà wáyì wọ́n ni ọgọgọ́rùn ó fi ọgọgọ́rùn láàrin two seconds ọwọ́ àwọn àgbẹ̀tọ́ wọ́n ti ń ti pẹ́ni ó ti yọ lẹ́nu rẹ̀ láì láì pẹ́ bára àfihàn máa ń wí ọ̀ lé ومن أسباب دخول الجنة قال رجل مولد إذا فرض في أسباب دخول الجنة أو ما هي أسباب دخول الجنة كما هو الجنة كلها نقول السكر صلاة لا الجنة صحة العقيدة العقيدة كل الأنبياء عقيدة كل الأنبياء هنا العقيدة الإسلامية àti àtọ́nà fẹ́rẹ́ àti Muhammad àjọ́nà rẹ̀ ò gbọ́ọ̀rọ̀ yàtọ̀ títà ní Muhammad ǹjẹ́ ànábi gbà gbọ́lọ́gbọ́lọ́ gbàgbọ́ ǹjẹ́ ànábi gbàgbọ́ ànábi láàrọ̀ ọ̀nà wọ́là ní rí wọ́là gbọ́lọ̀ gbọ́wọ́ rí tó bá pàtó làákà ìrẹ́ ọ̀gbọ́rọ̀ dáhùn tẹ̀ àníkà ọ̀sẹ̀ náà ọlọ́mọ̀ ọba lójúgun wọ́n mẹ́gbàgbọ́ lójúgun ọgbọ́ ọ̀gbọ́rọ̀ dáhùn tẹ̀ ọmọ ọba lọ́wọ́ ó lè náà mú kọ́ ọgbọ́n dábẹ̀ ọ̀gbọ́ gbogbo dáadáa àdébòbí jọ mẹ́ta sí ṣàtún àpìlẹ̀ wọ́n sí ṣàtún àmàlì iṣẹ́ tá a fi náà kó lálàáfíà níta àgbàlú pẹ̀lú tẹ́ kìí ṣe káfíńtà bí kìlà náà lọ àdìrìdáàdà ìjọ ti yẹ kó lálàáfíà àdúrà káàdì nìkan tí ó di ká mọ̀ lọ́rùn àlìjẹ́sẹ̀ yìí àwọn tẹ́tẹ́lẹ́ àti èyí ó sínkù náà wọ́n mẹ́rin ẹwà àwọn ẹgbẹ́ mẹ́ta mẹ́ta mẹ́ta wọ́n ìjẹ́nà ẹlòmọ́ rárá ó sínkù ọlọ́wọ́ àtàmà níbi pé ẹ kò nídi pé ìlówó èrí ìlówó ni ọ̀ọ́dà sí lówó ọlọ́run kò sí bẹ́ẹ̀ tó sí bẹ́ẹ̀ á pẹ̀rẹ̀ sí kọ́ láti di wọn ìgbà táà níbi ìsira mọ̀ rí èyí tó àti àtẹ́sọ̀tọ́lá ọjọ́ bá ti jẹ́ nínú bẹ́ẹ̀ makari àwọn nǹkan tẹ́mi kọ́ òun làwọn tẹ́tẹ́ yóò ti fi ìwà ìdẹ́nà bíbí alẹ́ o bíbí alẹ́ o tó ti bẹ́ẹ̀ tó máa gbó èmété tó máa gbó èmété ẹgbẹ́ tó lówó tó ń kó lọ wá búrẹ́dì wa kìí ṣe jẹ díẹ̀ o ìjẹ́jẹ́ nìkan yà kalẹ̀ fún ọmọ ikú jẹ ẹwù lóṣù ẹjẹ́ ká gbìyànjú nípa ní kíkẹ́ wa tàbí bá wọn ṣọlá sọlọ. àwọn ẹni lọ bá nẹ́bì rí wọ́n ti lọ bá nẹ́bì sọ̀rọ̀ lọ́wọ́ àlewà sẹ́nu pé àwọn fẹ́ jẹ́ dáadáa tí ó mú àwọn àlìjẹ́ náà àwọn agbẹ́ kò sí ọ̀nà táwọn ẹni rí àdìjẹ́nà tó dáwọ̀ àbí káwọn ṣe lọ́tà lẹ́bí ìdí gbogbo wọn bá lẹ́bí gbogbo ẹ̀ẹ́gá àwọn abìlú bí àbẹ́bí ti àwọn tẹ́ẹ̀kan tí èyí sọ fáwọn ti ṣe wọn ayọ̀lẹ́ wọn yọ́lẹ̀ lọ́bà ní mọ̀ọ́nà kọ́ pé dámọ́tọ́ ọlọ́wà lẹ́bí àwọn kan tó ọdún máa ń ti pé ìsọ fáwọn àwọn àfẹ́ dàbí rẹ̀ wọn bá lẹ́bí rẹ̀ wọ́n bá yẹ̀wà ní Muhammad sallallahu wọ́n á bèèrè àwọn ìyàwó àti wọ́n á ka gbogbo ẹ̀fún wọn wọ́n á wúra pé gbogbo yìí náà ló fi kàfà wà náà tó ká máa ṣe wọn ò wá rí kan tó yọ ọ́lẹ̀ pé kò sọ yìí fún wa tó ká máa ṣe. fọ́tò kọ́pì rẹ̀ bí ànẹ́bí iṣẹ́ tẹ́lẹ̀ ká máa ṣe táyà ìwà ìjẹ́ náà wọ́n náà kára bí ṣe. sábà fọ́nù kan pé ẹ aṣáàtúnlẹ̀ ọgọ́rùn-ún oníkẹ́ẹ̀ṣe olùdàbẹ̀bí náà ṣe ìwé ẹ̀ṣẹ̀ àlẹ́bí sára wílé ọgọ́rùn-ún jẹ́ ká ń tàn jẹ́ ká ń kó mọ́ wọ́n jẹ́ ọ̀tọ̀ ọgọ́rùn-ún jẹ́ ká ń tàrí ẹ̀yẹ jẹ́ ẹgbẹ́ owó àti tàbẹ́kà lọ́dẹ́ tàbẹ́kà àwọn ìyá wa Aisha wọ́n wá ká gbogbo sáré ti kọ́dà yìí ń